àlékún ọlọ́run àlékún ìgbé ọlọ́run òun ẹ̀jẹ̀ fún ọlọ́run. ويتوب على سائره رسل واحد أخرجه أخرجاه واللفظ المسلم عن ابن عن محمد صلى الله عليه وسلم أما سنة وقوع أما يا orí ti ìmọ̀ mùsùlùmí. Ah, ẹnu tí àwọn ọmọ ọbẹ̀ ẹnu jáde látara àdébù ìwà ní ní àgbà tó báyìí jẹ́ pé ojú ẹ̀ ló gbọ́n ìyàwó rẹ̀ pátá àwọn ènìyàn yóò sùn náà. nígbà tí pé yóò tún tó yẹ gbọ́dọ̀ lọ máa dàgbé òyìnbó àti kó tí ìpín kálukú tó èyí kálukú náà tó láàrin gbọ́dọ̀ sí ìṣáì tó náà ní ọ̀sẹ̀ bẹ́ẹ̀. bákan náà ó lè fẹ́ gbọ́dọ̀ tó pé àpò láàrin ẹ̀ẹ̀kan ṣoṣo ọwọ́ àwọn ọ̀rọ̀ àti ìṣẹ̀lẹ̀ ọ̀gbìn ti gbọ́ náà ìyàwó ti bẹ̀rẹ̀ àti ìṣẹ̀lẹ̀ náà lẹ́ka lẹ́sàn-án ní àtìyànjú yẹn. Ní agbára tọ́lọ̀ fún Amẹ́kọ̀ Mùsùlùmí Sọ̀rọ̀ Àbáyé Mọ̀sálá nípa Pásímọ́mẹ́ ní àkókò sí ọkùnrin apá ọkùnrin ogójì àpapọ̀ ní Sọ̀rọ̀ Àbáyé Mọ̀sálá àwọn tó bẹ̀. ni wọ́n kúrò sí mo bẹ́ẹ̀ àwọn ọlọ́run kálukú ní agbára kọ́dà agbára kágbé kan kálà lèwu agbára kágbé kan ẹ̀dùwà rẹ̀ kan lè gbẹ́gbẹ́ kékeré ọ̀lẹ́ jùlọ yọ lórí amadu tẹ̀lé dágbé tí ó tẹ̀ sí kékeré tẹ̀ sílẹ̀ òun ti gbé kán tuntun ẹlẹ́ẹ̀kejì látara àwọn ìgbìmọ̀ tẹ̀lé náà láàrin pé asomọ́ obìnrin wa ẹlòmíràn wà nínú ọkùnrin lẹ́nu ha wá fi sóyàwó ẹ̀ lónìí ó ti dáta ẹlẹ́ẹ̀kejì ó lè tọ́tẹ̀ ní ìjọ ìjọ ìlà èké dáta pé ẹlẹ́ẹ̀kejì pé ó tẹ̀sẹ̀ ìgbàdì ó lè tọ́tẹ̀ ní ìjọ ìjọ ìlà ẹ̀lú lọ́tẹ̀ ẹ̀lú pé ti ń bẹ náà ni ó ojúmọ́ ayé ìfọ̀rọ̀ pípẹ́ lónìí ló wà lónìí ẹ̀lú pé wọ́n ti wà lónìí pé agbára tó wà lónìí pé òjú pé lóòótọ́ ìjọba náà ni ó àmà àpàtì ẹ̀yọ̀ kan náà àbá ìlọ àwọn òbí òṣèlú náà ti ṣe ìpòlùdàrí náà lẹ́nu ọkùnrin rẹ̀. ọlọ́run ti da ẹnu nígbà bí bẹ́ẹ̀ tó gbọ́ náà òjì bẹ́ẹ̀ ẹ̀kan ẹ̀kejì ẹ̀kẹta mọ́ṣáláà ẹ̀ lọ láìlú kankan ọlọ́run da báwa ìlú àtẹ̀sọ́ kápọ́ tó ọlọ́run bá mú fún kálukú lágbára nípa báyìí tó bá ti wù ú láti bá ọ rẹ̀ tó bá ló fún alẹ́ sọ̀rọ̀ lọ́wọ́ alẹ́ sẹ́lá ẹnìkan ní agbára ẹnìkan òkú jì òkú yẹ kó ti wá ènìyàn tó lára wọn àlàyé lórí pé àwọn afáàlù ọlọ́run tàbí kọ́ àdúgbò wọn pé ọ̀dọ́ ló ṣe ọ̀dọ́ gbára ìyàwó lè dá ọ̀rọ̀ ọkọ̀ rẹ̀ ọlọ́run àkọ́. Eh, àwọn tí wọ́n kú pàmì àti àdúgbò ọlọ́run àyọ̀ sẹ́ńdá pé kí. tí o bá wà lè wẹ̀ kó lè kó sàlù àlà àti ìlú. ẹlẹ́ẹ̀kì òun ni pé tí a máa tó yà wọ ìyàn lákọ̀ọ́kọ́ àlẹ́sọ̀ lọ́wọ́ bá lọ sẹ́yìn ó ní bẹ́ẹ̀ tó lẹ́ẹ̀ kan sí àlẹ́sọ̀ náà ni méjì ju kó lè kó ṣe àlù àlà. àlùwà tó ṣe òun ni kó ṣe tó tó tó tó kọ́ ló àpéké wẹ̀ tó bá lè tó kó ní tí a ti lọ sí wá pé ìsàlọ́lá eh, eh, ẹlẹ́ẹ̀kejì ìsàlọ́lá láàrin méjì ní ìsọ̀rọ̀ bá wà lọ sọ́nà pé ká sí láti lè ó kó yẹ kọ́ ìjọ ọ̀rọ̀ níbi kí agbára ẹlẹ́ẹ̀kejì lè fi sọ̀rọ̀ ọ̀rọ̀ ìsàlọ́lá yìí pé ó sùn ó ti ṣe kí ìrànwọ́ ẹ̀ àbí ìwẹ̀ ẹ̀ ó ti ṣe ẹ̀ kó wẹ̀ pàtàkì sórí àwọn ẹ̀ olùkọ́ wẹ̀ olùkọ́ sọ. bí wọ́n wá lé wẹ̀ àkọlù ó ti Thank you. ní pẹ́lú ọlọ́run tó wá jábọ̀ la ẹ̀ẹ́dẹ́gbẹ̀rẹ̀ ìgbàdà ìgbàdà káàmọ́ sùn pépé ó fi dáná bá sùn àwọ̀ rẹ̀ àti pépé tó ṣe pé sàrọ̀lá ọlọ́run tó àná ní pẹ́lú ọlọ́run tó yọ̀ ní sàrọ̀lá kọ́ ìgbàgbọ́ bá gbé ìwé kọ́ gbé ìwé kọ́. الدنيا لو وجدنا الله تعالى على السؤال ها؟ لا أقولين لا الله في كل شيء لا أقولين ما أقولين الله Thank you. tí bàbá lè rí náà. Ẹ̀yẹ́ ti gbára ó sàn bá lórí gbígbà mọ́ ha. Àpòjúgbà tó kú bẹ́ẹ̀ tí wàá di ní ẹgbẹ̀rún lára tó lọ ẹ̀kọ́. Bọ̀dé àkàlùkò ní ẹgbẹ́ fún